mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi o ojú òní tiwa àdúrà wa gbà ọkàn wa balẹ̀ mo dẹ̀ kí gbogbo ẹ̀yà kíkanjú ní ilẹ̀ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin bí ẹ ṣe ń lọ sọ́tún tẹ́ lọ sósìn lágbára Ọlọ́run gbogbo ẹ̀ní gbére ìtìjú mo lè tó kí gbogbo ẹ̀yin aládùúró ti wa èyí náà lọ́wọ́ wa yẹ olùfẹ́ wa mo kí gbogbo yín náà lágbára Ọlọ́run gbogbo wa àní ṣíṣe àìjèrè ilẹ̀ Yorùbá yìí lágbára Ọlọ́run ire lórílẹ̀ yorùbá tí ẹ̀dá ń pín fún tí elédùnmarè tó ń pín fẹ̀dá gbogbo alájọ máa jèrè ẹ̀ lágbára ọlọ́run ojú òní tiwa ìtẹ̀síwájú ọ̀rọ̀ yorùbá yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ń gbé ìgbà yìí kò tí ì yé wa lórí wípé àìgbà fúnra wa lórí wípé kò sífẹ̀ẹ́ lórí wípé ẹlòmíín wá nǹkan tí ó fẹ́ jẹ wọn ò jẹ́ kí yorùbá kó dáwọ́lé nǹkan kó ṣe àṣeyọrí lórí ẹ̀ kò dẹ̀ sí àwọn kankan tó ń da ìrìn àjò rírú bí kì í ṣe àwa ọmọ Yorùbá yìí náà lórí wípé èmi ni èmi ni èmi ni ibo la fẹ́ bá ilé ìdé ǹjẹ́ a lè rí èèyàn méjì tàbí mẹ́ta tó lè mẹ́sàn ìrìn àjò tí ọmọ Yorùbá ti dáwọ́lé tó ti ṣàṣeyọrí lórí ẹ̀ lórí bàtà ti bẹ̀rẹ̀ wàhálà yìí pé kí Yorùbá kó lè dá dúró kó láṣeyọrí èwo la ti dáwọ́lé tá ti ṣàṣeyọrí lórí ẹ̀ kò tí ì yé mi ọjọ́ mélòó lèyàn fẹ́ fi pilẹ̀ wèrè ọdún mélòó fẹ́ fi ṣe wèrè yẹn gangan yorùbá tá a bá ń tanra wa tá a ń tanra wa àti ìṣe tá a ti lọ́bi kankan àti ìṣe tá a ti lọ́bi kankan o ṣùgbọ́n gbogbo ẹ tí ẹ jẹ́ yorùbá yìí jẹ́ tí ẹ ń hùwà tí kò tọ́ tẹ́ ẹ̀ dẹ́mọ̀nà tó tọ́ tí ẹ ń gba ọ̀nà tí ò tọ́ tẹ́ fi ń da orí àwọn èèyàn rú ó kù yóò kọ lọ́hùn tí Elédùmarè bá ṣe tá padà lẹ́yìn èèyàn ìwà ló kọ́ máa ń gbà o tó bá dẹ̀ ti wá gbá wà lọ́wọ́ yẹn tán yẹn máa dẹni tó ń ṣìṣe gbogbo ẹ tẹ́jẹ́ ti wá àtẹ́tẹ́ ń wò mí gbogbo ẹ ní ṣìṣe àtẹ̀mí náà ẹ jẹ́ tí a bá fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ wọn ni pé wọ́n ní wípé àwa ò kì í gbé e sí orí social media ká máa fi pariwo ìyẹn ò kàn wá o nǹkan tí ẹ bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ lé lórí ẹ ṣèwádìí ẹ débẹ̀ káwọn tó dé wàá mi kọ́ mọ̀ pé wá ẹ ṣèwádìí ṣùgbọ́n ọ̀rọ̀ kékeré tó bá ṣẹlẹ̀ tá ti máa gbé sọ afẹ́fẹ́ tá ti máa pariwo wótòwótò wótòwótò kò sílẹ̀ níbẹ̀ o ṣé àwọn tó wà nílùú òkèèrè tó wà ní diaspora gangan mẹ ṣé ẹ fẹ́ kó ẹ̀mí wọn sókè pẹ̀lú àwọn òbí wọn tó wà nílé ni pẹ̀lú àwọn èèyàn wọn tó wà nílé torí kò yé wa. ẹ lẹ́yìn mẹ́ta la pariwo fọwọ́dá ní ọ̀rọ̀ ìwéré ilé yìí ìyẹn tún lọ bẹ́ẹ̀ ṣé à ń fira wa pawó ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan kò tí ẹ̀yọ́mọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tẹ̀wá ní diaspora ẹ̀jọ̀ mo fọlọ́run bẹ̀ yìí ṣé ó lè burú títí kí ẹ má lẹ́nu kankan ní tẹ̀lé pè láti lè confam àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ tó pé ọ̀rọ̀ tó bá ti gbọ́ lórí social media lọ́pọ̀lọpọ̀ máa ń gùn lé lórí. kí ló ń ṣẹlẹ̀ gangan ọmọ Yorùbá ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yìí ẹ má gbọ́ ọ̀rọ̀ kẹsà ẹgbẹ́ yẹn sórí ẹlòmíì akànnì hypertension ni ẹ lórí àjò ọmọ Yorùbá ẹ mọ èmi tó ti bọ́ ẹ mọ èmi tó ti bọ́ anybody bó sórí afẹ́fẹ́ ó ń sọ̀rọ̀ bó bá ṣe wù ú ó se ṣe bó ṣe wù wọ́n elédùnmarè á san kálukú lẹ́san tiẹ̀ o elédùnmarè á san gbogbo alẹ́ san pẹ̀lú ṣọwọ́ wa à ń sọ wọn ò gbọ́ à ń sọ wọn ò gbọ́ lórí nǹkan tí wọ́n fẹ́ jẹ yìí náà wọ́n sì dúró lé lórí ẹ wo ọ̀rọ̀ ta ni ọlọ́run ẹ ní ìgbà tí àwọn èèyàn dìde tí wọ́n ń sáré kiri lórí ọ̀rọ̀ yìí tí wọ́n lọ bẹ àwọn àfáà kiri ńlọrin ẹ̀yin kan máa ń sá kiri ẹ̀ lè yọjú wọ́n sọ débi pé wọ́n ní tá àgán bá lọ sọ̀rọ̀ máa mú wa lẹ̀ máa ṣe kinní kan ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó lọ́run bá ti filẹ̀ tọ́lọ́run bá ti padà lẹ́yìn ẹ̀ kò sí nǹkan tẹ́lá kan lè ṣe fún un bẹ́ẹ̀ ni torí wíkàn ní jábọ́ lára kékeré ìdùnmọ̀ rẹ̀ má mọ̀ sí ìwà tí kálukú wá ń hù ló máa san kálukú lẹ́sàn tiẹ̀ o ẹni àwọn lè lọ ṣé nígbà tí bàbá kò tiẹ̀ èdè ìlú lọrin ẹ bó ṣe súnmọ́ gbogbo àwọn àfáà gbogbo ẹ tẹ́yìn pariwo tẹ́yìn dó sí kọ́nà tẹ́ wà lórí afẹ́fẹ́ tẹ́ ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹni mélòó wá sí lọrin láti wá lọ bá àwọn àfáà láti bẹ̀ wọ́n èèyàn mélòó nínú yín èmi náà ìgbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ síta lọ́lọ́run mo bínú pé àì máa ń jí bá lè ṣe máa ń ta lọ́lọ́run kí ló ṣe kíníkan kíníkan kíníkan but wọn náà kò kí ń wó ruru ká wà ruru tàbá wọn pé yorùbá ni wá ẹ̀rẹ̀ lọ́mọlúàbí lọ́mọ yorùbá kí ló táwọn hùwà tí a hùwà ọmọlúàbí bó ṣe tó àti bó ṣe yẹ ẹ kí bàbá kó ṣe ọmọ kí ọmọ kó ṣe bàbá ọmọ náà ló máa padà bẹ bàbá yìí ilé ayé ṣe rí nìyẹn ṣé bàbá lè ṣe ọmọ kí òbí bàbá náà dọ̀bálẹ̀ fún ọmọ ìpẹ́ẹ́dá má bínú ni ṣé ó ṣeé ṣe ni ẹmọ tó bá fi wá ìlọsíwájú fúnra ẹ tó ń wá oríire kò jẹ́ kí ẹ̀bà tó ń ṣe òun kó wá pé ẹ̀bà tó ń kó wá dùbálẹ̀ fún òun kó wá bẹ̀rùn kò possible ọmọ ló máa padà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ má bínú. níbo là ń lọ níbo là ń lọ tẹ́ ẹ bá ṣe tán ẹ máa sọ pé àwọn kan àwọn ọmọọṣẹ àwọn ọmọ tó tẹ̀ ń yà sí gan kò yá wọn àwọn kan àwọn ọmọ ibi tó ń ṣe kíní ẹ lè mọ tó àwọn ní tẹ̀lé rọ àwọn ní tẹ̀lé rọ tó bá jẹ́ àjò tiwa náà mọ́ ni lórí ìgbà tá a ti bẹ̀rẹ̀ múfímẹ́ǹtì yìí èyí mu yorùbá ọ̀pọ̀lọpọ̀ orí wa irú nǹkan tá à ń ṣe ó yẹ kí ọ̀tá wa náà kò ti kó sọ ṣùgbọ́n gbà tí àrìn tí a tẹ̀lé ọ̀tẹ̀ a bá nìkan kan jà àwa ń ṣe tiwa pé ìrìn àṣeyọrí làwa fẹ́ àwọn òde wa ń béèrè pé gbogbo ọmọ yorùbá ìgbìyànjú láti ń gbìyànjú bọ̀ àti nǹkan tá ti gbé sọ́wọ́ tá ti ń jà fún ara kí láti ṣàṣeyọrí lórí ẹ̀jẹ̀ kẹwẹ́ ká ti ẹ̀ mọ̀ náà nǹkan kan láti ṣàṣeyọrí lórí gbogbo wa ẹ̀jẹ̀ ká mọ̀ ṣé skul adá sílẹ̀ ni ẹ́ àbí fáwọn adá sílẹ̀ tó yẹ pé àwọn ọmọ yorùbá wà mí tó mójútó àbí fishbond kan lá ní síbì kan ni tó pé ti ọmọ Yorùbá tó mójútó àwọn security ọmọ Yorùbá wà mẹ́tọ́ mójútó àbí ẹkọ ọgbà kan dàbí lẹ́kan lẹ́ni lẹ́kọ́ àwọn àgbò ẹ̀ màálù kọ̀ọ̀kan síbẹ̀ ni ẹjọ́ kí ni eré tẹ́yẹ kí là ń sá a lè láfẹ́ gbalẹ̀ wa ká tó lè gbalẹ̀ ṣe bóyá ká ní assessment kankan pé àwọn Yorùbá ló wà ń bì ilẹ̀ Yorùbá ni àwọn dàkún bì àwọn kan ẹran nọ́ọ̀sì ń bì àwọn kan fishbond ló wà níbẹ̀ náà kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá yìí àwọn skúlù ṣèdálẹ̀ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a mọ̀ wọ́n kó gbìyànjú agbátọ́lọ́run bá fún un ewu ní ká máa bara wa jẹ́ kí la fẹ́ fi ṣe tẹ́ ẹ bá gbọ́ tá a bá sọ̀rọ̀ kan dáìdí ẹgbẹ́ gbàgbé kìí ṣe rọ́ní pé òun ní pò sí náà yìí ti wa èyí tó sọ pé ṣẹlẹ̀ nílùú mẹ́kọ lóòótọ́ ó ṣẹlẹ̀ o kò ṣe àárín ìlú mẹ́kọ gangan ọ̀dọ̀ àwọn ọ̀họ̀rí tó wà ní àpáta tí wọ́n ń roko ni àwọn fúlàní kó màálù lọ síbẹ̀ láti lọ fi jẹ oko wọn ẹ̀dẹ̀ wọn pa àwọn ọ̀họ̀rí gan ráyè wọ́n dẹ̀ súnmọ́ àwọn fúlàní àwọn fúlàní sálọ ó dẹ̀ mú màlúù wọn ó dẹ̀ bẹ́ màlúù wọn ṣàmàlúù wọn pa màlúù kẹṣúná ṣapa ó di pé àwọn fúlàní wa ń gbéra wá láti wá máa kí láti wá máa bọ ẹkọ náà jẹ ǹjẹ́ yorùbá ah kábíyèsí ọlọ́run o ẹlòmíì àjẹyẹ láyé yìí ẹsìn mẹ́fà ilé ayé o orúkọ tí ẹ bá jẹ́ tẹ́ ẹ bá kó nípò tán òun làwọn ọmọ náà fẹ́ pe àwọn ọmọ yìí o ẹ máa retí nǹkan tẹ́ bá ṣe lẹ̀ òun làwọn ẹnìbọdì máa padà jẹ òun lọ́mọ tó bí náà máa padà jẹ wọ́n máa ń bẹ̀ṣẹ̀ báwo lára ọmọ láti rìn kínní dé kẹrin o ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká ṣe eré nítorí ìjẹkújẹ ẹ jẹ́ ká ṣe rere o ẹ jẹ́ ká ṣe nǹkan tó dáa ká gbé nǹkan tó dáa lẹ̀ pé tí n bá kú tán ipò ó ní mo fẹ́ fìlẹ̀ fáwọn ọmọ mi ìgbà tí ìyá yẹn bá wà láyé àti bàbá yẹn tó bá wà láyé téèyàn bá ṣe ọ máa ń wo ọlá ìyá àti bàbá wọn máa ń wò mọ́yàn lára nígbà míì nígbà tí ìwà wọn da nìyẹn ṣùgbọ́n tí ìyá bàbá ìyá àjàn àti bàbá yẹn tí ìwà wọn ò bá dáa tọ́wọ̀n tún sí láyé mọ́ ọlá ta ló fẹ́ wò mọ́ ọmọ yẹn lára Ah, yorùbá ọ̀rọ̀ wa kù díẹ̀ kí a tó ọ̀rọ̀ wa kù díẹ̀ kí a tó ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ ilé tó jẹ́ ti nàìjíríà wa láṣọ dúdú ẹ tún wà ń bẹ̀ wọ́n dẹ̀ tún bà nǹkan ní wọn jẹ́ ẹ lè lè mú wọn ẹ tún wà ń padà kó àwọn ọ̀họ̀ rí láti máa lọ fìyà jẹ pẹ̀lú àwọn tó wà lágbè láti máa fìyà jẹ wọn lórí kíni ṣé a níjọba mọ́ ni ó nílùú tó bá sófin ẹ̀ṣẹ̀ ò sí bẹ́ẹ̀ tí ó bá ń lọ báyìí ẹ sọ fún mi ó di ẹ̀kẹ́ lòó lẹ gbọ́ pé ọmọ yorùbá wọ́n lọ sí ilẹ̀ haúsá wọ́n lọ bá wọn jà wọ́n bà nǹkan ní wọn jẹ́ ẹ sọ ẹyọ kan ní tó bá ti ṣẹlẹ̀ ọjọ́ lẹ gbọ́ pé ọmọ yorùbá lọ sọ eh, ọ̀dọ̀ àwọn fúlàní nílùú wọn tó ti wá bá ṣáàdì tó ti wá tó lọ bá wọn tẹ gbọ́ pé àwọn yorùbá lọ dìṣọ́ ibì kankan bẹ̀ ẹ sọ kí ló dé tó gbọ́ àwọn yorùbá à kì í tira wa lẹ́yìn à kì í support ara wa ló jẹ́ pé ọ̀rọ̀ jákujàkọrọ̀ tí ò ní túmọ̀ lẹ́kàn máa wí sórí afẹ́fẹ́ kiri ẹ má rò kó máa lọ báyìí o àwa gan àwọn ṣọ̀dẹ̀ nílùú tiwa o ìlú mẹ́kọ lèmi tiwa ibi tó ń bí mi sí ọ̀fọ̀ ìmìsọ̀lẹ̀ sí nìyẹn kò yẹ ilé ò lè lọ báyìí o tẹ́ bá kò máa lọ báyìí tẹ́ gbá bá padà gbọ́ ẹ̀sán kò ní dáa àgbo ilẹ̀ àbá ní ilẹ̀ àbá fúlàní kankan àdẹ̀gbó ilẹ̀ àbá haúsá kankan a lè wà ní tẹ́rítìrì wa kẹ́nìkan wá sí kókù tó fẹ́ gbà o kò lè ṣeé ṣe o torí ẹ̀ tí ekulé bá gbọ́ kó sọ fún toko ni ẹ ti gbọ́ tí ekulé bá ti gbọ́ ó sọ fún toko a lè dúró lórí ìyẹn tá bá pa níjọba wa gbọ́n tó jára wa gbè ẹ̀rù ogun ò bá wa ẹnìkan lẹ́mìí méjì ẹ̀yẹ kan náà dání ọjọ́ sílẹ̀ ìdábà mọ ọmọ náà nìyẹn àìmọ̀ èèyàn tó máa yìnbọn fún tí ìbọn máa gba inú ẹ̀ bá jáde sódì kejì tí kò rẹ̀ ní kú bẹ́ẹ̀ ni àìmọ̀ èèyàn tó máa yìnbọn fún tí ìbọn máa wọlé láti inú eku ẹ̀ báyìí tó máa jáde lẹ́yìn kò tí kò rẹ̀ ní kú elédùnmọ̀ rẹ̀ ò pa ni ìbọn ń ba yẹn lápá lásán ó ń kú ìbọn ń ba yẹn lẹ́sẹ̀ ó ń kú ètò ọba ni ètò ọlọ́run ọba máa kíkú bọ́n ni máa kíkú ló máa kíkú náà ọlọ́run kò rí kọ́ pé ẹnìkan pa o àkọsílẹ̀ ẹni èèyàn fẹsẹ̀ rìn pa àkọsílẹ̀ ẹni torí kò sí rìn àjò tẹ́dà máa ìtìlẹ́dùn máa lò mọ́ kí ló wá ní dé tá à ń lè ṣe nǹkan tó tọ́ tá à dẹ̀ mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí kò tọ́ à dẹ̀ ń ṣe é tẹ́ bá wára àwọn kan tó tún tán àwọn kan sọ́nà ẹ tún máa lọ kí ni ẹ máa discourage wọn Elédùmarè àbí alálẹ̀ Yorùbá máa bí ọ̀rọ̀ ta lọ́lọ́run tún padà sórí ẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń sọ jákujàku lẹ́nu àwọn ìtìrí àyè tí tẹ́ bá bá débi tó yẹ kẹ́ bá dé ìwọ kan tó lọ pé wọnà lọ bẹ̀bẹ̀ ìwọ lọ ṣe kíní kan lọ ṣe kíní ẹ̀ tí sọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀ tí sọ̀rọ̀ ní tó bá dojú tútù fúrọ́ máa là tí ẹ bá padà jáde tí ẹ bá stop ẹ̀yẹ kan tẹ́ ń pẹnu ṣẹ̀ṣẹ̀ tó ń pé fake ní ẹ̀pẹnu ṣẹ̀ṣẹ̀ ṣé nínú ṣẹ̀ṣẹ̀ wọ́n ní kẹ́ ìbínú kẹ́ má da ìjìyàn ni ìbéèrè ni nínú ṣẹ̀ṣẹ̀ wọ́n ní kẹ́ ìbínú kẹ́ má da ìjìyàn ẹ̀dá tó bá lóhun bínú òun lè da ìjìyàn dídí lọ́dọ̀ Elédùmarè gan kò lè da ìjì láéláé bẹ́ẹ̀ ni kí lè fi wàhálà ṣe ìtẹ́nìkan máa ṣe òun ẹ̀ máa rọjú mọ́ títí ẹ̀ fèsì ẹ̀ kẹ́ ẹ mọ bí tẹ́ ń lọ iṣẹ́ tẹ́nìkan bá ti ṣe tó ti fẹ́ parí tán ẹ máa gorí ẹ̀ ẹ lè máa pè yín lè máa ṣe kíní ẹ máa ah, ibo lẹ́ lọ́gán ẹ lè láṣẹ yọrí bẹ́ẹ̀ ni torí ìwọ tó bá ba tiẹ̀ jẹ́ wọ́n bá tiwọn náà jẹ́ ìwọ tó bá tó tẹ̀yẹ̀ ṣe wọ́n á tó tiẹ̀ ṣe ṣùgbọ́n gbogbo ẹni tó bá lérí tiwa àtàwọn olólùfẹ́ tiwa láburú ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ gbẹ̀dẹ̀gbà kì í hán lọ́rùn ọ̀pẹ o bẹ́ẹ̀ ni apálágbàkọ̀ kì í ṣẹ́rù méjì gbogbo àìtọ́ lọ́rùn ọdún tó kù kó parí gbogbo máa bọ́dún lọ ni ẹni bá ti rà burú tiwa ẹ lọ sílẹ̀ gbogbo àwọn tó bá lè ti bínú olólùfẹ́ wa náà bó ṣe máa rí fún wọn nìyẹn ẹ jáwọ́ ń di ìwà bàjẹ́ o tẹ́ẹ̀bà jáwọ́ ẹ rí lójú pípọ́n tiwa kí àwọn ọlọ́pàá àmì ẹ̀kọ́ kọ́dẹ̀ tún gbọ́ àtúnṣe tó bá wà ń bẹ̀ lórí àwọn tí wọ́n mú kí wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ìrìnbáṣà wà ń bẹ̀ ṣé gbogbo wọn tó wà ń bẹ̀ làwọn ọlọ́pàá ṣé wọn làwùsá ni ẹ jẹ́ kájọ pé kájọ ṣàṣeyọpọ̀ náà kí ló dé tí ìlú wọn máa túmọ̀ olílù lórí ṣé wàá lọ sí ìlàwùsá tàbí ilẹ̀ fúnra káwọn lọ bẹ̀ jẹ́ ni èyí ò bá wẹ̀ yẹ gbàgbà Yorùbá ẹ̀dẹ̀ ìjókòó ẹ̀dẹ̀ ń wòran lórí kíni ṣó yẹ kó rí mẹ́ṣà ẹ rántí o tẹ́ bá papòdà àwọn tó yẹ kẹ́ fi sílẹ̀ òun náà tẹ́ ń pa ọ̀pọ̀lọpọ̀ lójú yìí o kò tẹ̀lé kó rí bẹ́ẹ̀ o kí ló dé pé gbogbo àwọn ọmọ ológun tẹ́ wọ́n fẹ́ gbórí pípa nílẹ̀ Yorùbá wọ́n ní bí òjù bí bá ṣe bẹ̀rù la ṣe bọ́mọ èló ni àwọn Fúlàní ń gbé fún ẹ̀yin tí ẹ sọ pé ẹ̀dìlúmu tí wàá là ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ láti ṣe nǹkan tó yẹ kẹ́ láti jẹ́ káwọn náà mọ̀ nínú ìlú yìí kò kàn mí kò kàn mí tó bá padà wá kàn yín náà ńkọ́ torí mọ̀ pé nǹkan tó ń balẹ̀ Yorùbá jẹ́ nìyẹn ẹ̀ ṣe bí mi ni ẹ̀ kí ló kàn pẹ̀lú di tiẹ̀ ẹ̀ ọmọ tó jẹ́ pé kinní kan ẹ rántí àwa pẹ̀lú èlì àjọ wà lẹ́gbẹ́ o ọ̀la kò ń ṣẹgbẹ́ anybody wa àmọ́ ilẹ̀ tó lè mọ́la àmọ́ ilẹ̀ tó lè mọ́la tí a bá máa ṣe nǹkan ẹ jẹ́ ká ṣe nítorí ìníkọ́ torí ọ̀la torí àwọn ọmọ tá a bí tá a bá papòdà tán wọn ló máa padà gé nìyẹn ṣùgbọ́n gbà tí ẹ ti ń bọjọ́ ọ̀la àwọn ọmọ tẹ́ ẹbí ẹ ti ń bà á jẹ báyìí tẹ́ bá papòdà ìbọn fẹ́ gbé ní òtẹ́ ìdí tí kọ́lé kan wà nílé yìí ṣùgbọ́n àṣẹ àti ìṣètì àti ìṣètì ṣàṣeyọrí tí wọ́n kọ́ ẹ́ ọ̀rọ̀ tí mi ò kí ń pọ̀ o torí èmi láìkì ẹni bá mọ̀ pé ìtòun bá burú lórí nǹkan tá à ń sọ pé lórí ọ̀rọ̀ ta lọ lọ́hùn tàbí ọ̀rọ̀ mẹ́kọ̀ọ́ tó ń sọ ayé ń bọ̀ ní sọ kòbòkòbò ẹ bá mọ̀ pé ìtòun bá ti yí tó ti larí mọ́lẹ̀ ó jáde fáwa àwa gan aráyé inú gbó là ń gbé kí ibi ọ̀rọ̀ a máa jẹ́ kẹ́rẹ̀ mọ̀ pé gbogbo ìṣẹ̀lú máa bá ìjà láì sọ̀rọ̀ jáde gbogbo ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá ló máa bá ìjà torí ẹni ẹni bá ti rìn lórí òótọ́ tó bá sọ̀rọ̀ jáde àṣẹ́gun ni bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ ogun ológun mọ́ ti tiẹ̀ tó bá sọ̀rọ̀ àṣẹ́gun tó bá ṣòótọ́ tó ṣe báyìí pé ọmọ làkejì ṣe báyìí fún ẹ ìwọ wá ṣe báyìí tó bá sọ̀rọ̀ àṣẹ́gun ni bẹ́ẹ̀ ni torí Elédùmarè fún anybody ní àṣẹ ni òun la hàn yìí bíbélì náà ti sọ ó láhọ́nà kẹ́ni kò lè tù lójú ó lé ohun búburú aláìgbọràn ni ó kún fún oró ikú tí ń pa ni ó lòun àá fi ń bú ènìyàn òun àá fi yàn bá lógo ìdí nìyẹn táwa fi ń béèrè táwa kò rí gbà nítorí pé àwọn fẹ́ lo ìfẹ́kúfẹ́ inú wa ìwọ tó bá ṣe lóòótọ́ ni wàá rí gbà tó bá ṣe lóòótọ́ ò lè rí gbà kí láfi wàhálà ṣe bẹ́ẹ̀ni kan ṣe nǹkan kò mọ́ ṣe bí tẹ́bí ṣe nǹkan kò mọ́ ṣe àfẹ́yìn nìkan ẹ mọ́ra yí o tẹ bá ń pe okó bá lè nídìí tàbí bàbá ẹ̀yà ìbàbí ẹ̀yẹ sọ̀rọ̀ tó máa ta bá tàbí wòlíì àpótí ẹ̀rí kẹ wá mọ nǹkan tó ń pè láyé àwọn tó ṣe é síwájú yìí ẹbí wọn kò sí tó kan pẹ̀lú tèèyàn àlọ́ jẹ́jẹ́ wa là ń lọ jẹ́jẹ́ wa ẹjọ́ lè ti bá wa búyàn tààtà sí kínú tiwa pẹ̀lú tèèyàn torí pé tiwa lè wá ń rò ọ̀rọ̀ ò ní pọ̀ gbogbo ẹ̀yọ́ olùfẹ́ wa mo ṣàdúrà fún ilé mi bíkítí ó kẹwà afẹ́fẹ́ ò ní fẹ́ pọ́n àkàgé oko lára o ọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ ni ọkàn yín balẹ̀ wọ́n ní ẹnìkan ṣoṣo ni mo pè kí gba ọdún ọ̀lọ́wọ́ kó máa jẹ́ yí ògèdè mélèé méjì wọ́n nífẹ̀ẹ́ láfẹ́fá láfijọba nílé adó nífẹ̀ẹ́ láfẹ́ kó gàgà láfijoyè láwùjọ igi nífẹ̀ẹ́ láfojú láfijoyè lágbẹ̀dẹ wọ́n ní kí ìrọ̀ṣẹ́ fún ẹ̀tù ìtún kọ́ máa rí kó fẹnu tún ṣe báyìí lé ní o ìfani kọ́ máa rí kó fẹnu fà mọ́ àbìlú kó máa rí kó máa fún rere béèrè kíbi tẹ bá wà ibi iṣẹ́ tẹ bá ti ń ṣiṣẹ́ kíbi tẹ wò kẹrẹ àti máa kẹ́ ti máa gbọ́ mi kí ìrànlọ́wọ́ elédùnmarè kó bá yí pàdé báyìí sísè hmm, kì máa kọ́ òun olóko ẹ̀pà kì í kọ́ òun oṣù gùgùté igi kò ní gbọ́n àtẹ́gùn kó gbé pamọ́ ibi kí tẹ wà kẹwà báyìí àtẹ́gùn ayọ̀ kó fẹ́ lù báyìí àtẹ̀mí náà orúkọ tèmi kò yí padà comrade ewédọgbọn ẹ ṣé mo dúpẹ́. kò jẹ́ bó ṣe jẹ́ ìgbà táwọn dé tán ní àwọn ṣáà ní gbólóhùn kan àbí méjì tí àwọn náà fẹ́ sọ mo ṣe ní pé kí wọ́n sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ ohun tèmi bí ìdìpọ̀ yẹ kí a máa sáré for now nílẹ̀ yorùbá ó ní security wa bó ṣe máa wà develop ẹlòmíà lóhun warrior ẹlòmíà lóhun gbá ẹlòmíà lóhun àwo ẹ béèrè lọ́wọ́ wọn ní káàmpù wọn ṣé wọ́n ní káàmpù tó bá ní káàmpù mélòó nínú wọn àbẹ̀wọ̀n pé àwọn tó bá kóni lẹ́rú wọ́n ní higher plan láti fìyà jẹyàn tíyàn bá fẹ́ kọ ìyà ok ìwọ́n tó wá sọ pé ọ̀rẹ́dì àti kọ ìyà àbí ọ̀rẹ́dì àti jagun sìn mélòó ni digital material tó lè handle tó bá di wípé ogun dé ok ẹ wo nǹkan táwọn Israel àti Hamas àbíkílọ̀ pé àwọn tó ń fojú ra wọn rí báyìí àwọn Palestinians ẹ sà ṣé làwọn èèyàn máa jókòó sínú yàrá sínú ọ́fíìsì wọ́n á dẹ̀ máa sẹ́ndì missiles rockets oríṣiríṣi nǹkan tí mi ti ẹ̀ gbọ́ rí wọ́n á dẹ̀ máa sẹ́ndì á dẹ̀ máa lọ sí direct ibi tí wọ́n gbogbo ẹ̀ tó bá bá ń bẹ̀ jálajàla ni wọ́n ti fẹ́ level àwọn pípù yẹn tán débi pé gbogbo àwọn Arab country náà sì wọ́n dìde pé àwọn fẹ́ kọ̀yà fún wọn pé yàrá ti pọ̀ jù meanwhile àwọn pípì náà ló kọ́kọ́ lọ ló lọ tọ́jà o àwọn ló lọ blow àwọn ṣẹ́ ibi nine hundred people wọn tó ti ń ṣe pàṣẹ alẹ́ àbọ̀ ń ṣàdúrà lẹ́bí kan so ẹlòmíà kan máa sọ pé òun máa ṣe gbọ́ òun máa ṣàwo òun lè ṣe gbọ́ òun lè ṣàwo ẹ lọ ṣe gbọ́ ẹ lọ ṣàwo plan mélòó lẹ ní igbá àtàwọn tẹ ní kọ́ lọ là mọ́lẹ̀ yẹn tó bá ti fọ plan mélòó lẹ ní mélòó lẹ ti nílẹ̀ kí lẹ́ni láti protect most of the security mi ní kò sí security omi ò so pé kò sáwọn tó lè bá mọ́tàǹkì sọ̀rọ̀ tàbí tó máa fi nǹkan gbá mọ́tò tí mọ́tò ní ṣiṣẹ́ mọ́ àbáwọn tó ní padlock àbáwọn tó lè ja plane bọ̀ mi ní wọn ò sí nílẹ̀ yorùbá but wọ́n jìn wọn ọdún orí kò ń ṣe àwọn tẹ̀ ń tanra ń jẹ pẹ̀lú ìyìn là ń sọ wọn ò yí sí láti rí àwọn díẹ̀ díẹ̀ gan tó jẹ́ pé wọ́n sì gbé kíní dání wọ́n fi sí wọn lára gan ó ní límìtì tó ní kálukú tí ó ní límìtì ẹnájì tí bọ́dì oníkálukú lè gbé tó lè gbé nà kìdẹ́ kí n ṣe nǹkan tẹ́nìkan ṣó lè ṣe we are talking about hundred people tó jẹ́ pé ìkànṣó ní wọn lásán ó lè handle one thousands of missiles thousands of of engines tí wọ́n ní délùú tẹ wà lásán wọ́n ní délùú tẹ wà hmm? kọ̀ǹpútà ni wọ́n máa lò ṣùgbọ́n tí wọ́n bá rí ló máa sọ pé òun fẹ́ òun fẹ́ òun fẹ́ òun fẹ́ bàjẹ́ bèrè bèrè rẹ̀ ni ogun yẹn máa ń bẹ̀rẹ̀ fìbọn fèsì ara wọn yìí náà ló fi máa ń bẹ̀rẹ̀ fọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú fi fèsì ara wọn yìí náà ló fi máa ń bẹ̀rẹ̀ tó bá yá awádìí nǹkan tí ò dáa tó bá yá awádogun sílùú á di wàhálà kalẹ̀ so these are the things táwa ń sọ pé àwa ò fẹ́ nílẹ̀ yorùbá àdánwò tó bá dilẹ̀ lè ṣùn yálò most of ọmọ babaláwo some of them ti ń padà jára wọn ni wọ́n ti ń kọ́ṣẹ́ wọ́n ti ń lọ school but kò common most of ọmọ babaláwo i don't know mi mọ́rú ègún tó fà á i'm sorry to say most of wọn babaláwo ìwọ̀nba out of hundred bóyá la lè rí forty or forty two percent to celebrate western education débi pé anyway àtọ́ bá dé wọ́n á lè address ara wọn wọ́n á lè defend ara wọn even ní láti address láti mọ láti ní etiquette láti ní proto láti understand protocols gbàwọn ni ká gbẹ́sẹ̀ gbàwọn ni ká sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wo la lè sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wo la lè sọ. So ẹ̀rí nǹkan tẹ́ni sọ́nsìn wọ́n ní weaponry is more than juju. ok bó ṣe yé sí bó ṣe yé sí weaponry is very effective but ibi tí nǹkan bá wà bàbá tẹ́ bú pé tẹ́yìn kan bú pé ó sọ̀rọ̀ tí ò dáa kò mọ̀rọ̀ sọ ó sọ̀rọ̀ ọba tó tó àṣírí ọba tó máa ń pa àwọn ẹrú ẹ̀ tó ń fi ẹ̀jẹ̀ wọn tó ń fi ẹ̀jẹ̀ wọn mọ àmọ̀ tó fi ń ṣe block bàbá yẹn sọ nǹkan kan ó ní ìlú kan wà táwọn bàbá òun jagun ẹ̀ ó ní afẹ́ débẹ̀ òun máa débẹ̀ múnà èdè máa débẹ̀ ẹ má gbàgbé àwọn tẹ́ sọ pé a máa bá sọ̀rọ̀ pé láti support movement wa but tó bá ti tásìkò yẹn bàbá yẹn ní pé tá bá ti fẹ́ lọ káwa olóhùn àmúwa débẹ̀ sá bàbá yẹn ní ìlú yẹn pé ìlú yẹn ò gbè kó gbòòrò ó ní ìgbà kan ìlú yẹn tóbi pé wọ́n kógun wábẹ̀ ni báwọn bàbá àwọn ṣe lọ àrèmọ́lẹ̀ àfẹ́sáfẹ́fẹ́ àṣegbogbo ẹ̀ ó ní wọ́n bá ilé tó wà nínú ìlú yẹn ìwọ̀nba ilé yẹn nìkan náà ló wà ń bẹ̀ dí bá ṣe ń sọ̀rọ̀ ìlú yẹn ò padà torí pé kí ni wọn ò dàlú yẹn mọ̀ àwọn tó fẹ́ ṣe wèrè àwọn tó fẹ́ dàlúrú àwọn tó fẹ́ bàlújẹ́ wọn ò dàlú yẹn mọ̀ wọn ò lè wọ́ bẹ̀. ìran yorùbá ló ní pé kó sọ pé wọ́n gbin kíní kan jọkan kó wù ń jọkan kébi dẹ̀ máa pa gbogbo àwọn tó bá kógun débẹ̀ kó dẹ̀ pé kí yẹn lọ́ọ́ máa lọ́ọ́ máa jẹ wọ́n dẹ̀ máa kú síbẹ̀. but àwọn ìwọ̀nba làwọn tó kó kíní ìdání and wọ́n sọ̀rọ̀ ewé wọ́n sọ̀rọ̀ egbò yeah àwọn babaláwo are doing fine but we need to make research àìmọye babaláwo tá a that they are doing well tẹ́yìn gan ẹ̀yọ́ fọ́ tẹ bá wọnú ilé wọn ìyẹn kọ́ là ń sọ and we are talking about their children and àwọn ọmọ wọn we are talking about àwọn ilé Ifá wa mélòó mo mọ̀ nǹkan tí mo ń sọ náà ẹ mọ̀ babaláwo tó wà ṣá kì í ṣe pé most of them will lè ṣe but they just need little little encouragement and these are the little little encouragement orientations call conference call seminars jẹ́ kọ́ mọ̀ pé yes àwọn adúláwọ̀ náà ni àwọn babaláwo náà ni kì í ṣe pé wọ́n pè pàdé afẹ́kọ̀ọ́jẹ àbọ̀ wọ́n pè pàdé afẹ́jagun afẹ́ afẹ́ afẹ́ improve knowledge wa. ẹ ṣe jàre Yorùbá should wake up and share love yeah that's all we need self self selfishness is killing many of us kò ṣàjà wa àwa left ẹ máa gbóhùn wa is it is it compulsory láti ìjọba láti wọnú gbówó sẹmẹbẹ public lọtì kútọnu ìjọwọládé mi ò tí ì ráyè sun oorun gidi kan màá ma ní ẹ mo ṣàfẹ́ sọ̀rọ̀ iṣẹ́ ẹ̀mí iṣẹ́ gùn jẹ̀mí èèyàn lọ dandan kọ́ ni káwọn èèyàn gbọ́ ẹ ẹni tọ́lọ́ ń bá sọ pé wọ́n máa rí wọ́n máa rí ẹni tọ́lọ́ bá sọ pé wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ the little you can do do it and leave the rest for God but you are not doing anything you are expecting God to do everything or you just sit down somewhere and you are controlling people as if they are your errand boys or girls to go and do something for you on top of waiting we need schools Thomas, Thomas, Thomas, máa tó máa sọ̀rọ̀ nípa odù kọ̀ọ̀kan odù kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan odù ló tẹ̀ dó odù ló tẹ̀ ìlú kọ̀ọ̀kan dó odù ló tẹ̀ ìdílé kọ̀ọ̀kan dó but wọ́n ti pa kínní rẹ̀ àwọn tí mo sọ fún yín jọ sí pé every hundred hundred years wọ́n máa jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ tó dẹ̀ máa wà revolutionary tó dẹ̀ máa spread tí kínní ẹ̀ bá dẹ̀ ti ṣẹlẹ̀ nílùú yẹn báyẹn wọ́n lọ kó history wọn wọ́n parẹ́ nìyẹn wọ́n máa dominate area wọn nìyẹn wọ́n máa fún lórúkọ nìyẹn And without history, without information, without enlightenment, without orientation, without creating workshops and seminars, symposium, lóríṣiríṣi, all these things cannot cannot be achievable. Somebody just have to start it. Mo kí ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń ṣe nínú Ọ̀yọ́ sìn, area Ọ̀yọ́ yẹn, Ifá University wà, but nursery ńkọ́, primary ńkọ́. Mo rí kan náà lórí íńtánẹ́ẹ̀tì lẹ́nu ọjọ́ mẹ́ta, wọ́n ní nursery and primary. I think it's good tàbá sọ̀rọ̀ nípa ifatọ́lọ́jì tó tá sọ̀rọ̀ nípa àwọn odù lọ́kọ̀ọ̀kan tó tá sọ̀rọ̀ nípa àwọn ìlú tá sọ̀rọ̀ nípa oríṣiríṣi ewé gbogbo àwọn chemistry gbogbo àwọn physics gbogbo àwọn biology yìí àwọn people they have gone far we need wisdom àwọn èèyàn wa tó wà láàrin wọn tó ga tẹ̀sọ̀pọ̀ ga yẹn most of them ló jẹ́ pé they humble themselves to go and and learn and achieve from there kì í ṣe pé by bragging ẹ̀kọ́ àwọn ni bàbá yín àwa ni yáyà yálà yáyà they will not expose it to you so these are the things we are saying kò sí nǹkan tá a fẹ́ fọmọ ọ̀tá ṣe kò sí nǹkan tá a fẹ́ fi bí ìwé ìwà jàgídíjàgan ṣe kò sí nǹkan tá a fẹ́ fi ká máa fi orúkọ èèyàn wọ́lẹ̀ kí wàá fẹ́ gba star ẹni tí ò bá sọ pọlọ lórí ẹ̀ ló máa wá orúkọ èèyàn tó máa búlì ẹni tó bá ní ọpọlọ tó dẹ̀ ní màlíkà tó ń bẹ ṣiṣẹ́ lóòótọ́ tí ò dẹ̀ ti dágbére fún ẹ a máa fún ẹ ní inspiration what to do táwọn èèyàn dẹ̀ máa benefit from it kì í ṣe nǹkan tí wàá máa ṣe tí tó jẹ́ pé wàá kàn máa jẹ́ kínú máa run àwọn èèyàn wàá kàn máa wàá kàn máa jẹ́ kógun máa ṣẹlẹ̀ kí wàhálà máa ṣẹlẹ̀ kọ́rọ̀ ẹjọ́ máa ṣẹlẹ̀ káàkiri kó kàn máa implicate èèyàn wàá kàn máa sọ̀rọ̀ tó jẹ́ pé àwọn èèyàn kàn máa dìde wọ́n lọ máa dá wàhálà lẹ̀ wọ́n lọ máa create nuisance sí society that is not what we are talking about when we talk about Yoruba kingdom or Yoruba re or Yoruba movement that's not Yoruba heritage we have more than enough àyàngalú lásán ọdún àyàngalú lásán tó bá ṣe bó ṣe yẹ kó ṣe àà ìlú yẹn ò ní ráre bẹ́ẹ̀ni mélòó lè sọ sórí àyàngalú ẹni mélòó ló mọ̀ ń pa ẹ̀ ẹni mélòó ló mọ̀ ń pa ẹ̀ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ sẹ́ni tó yẹ pé kò mọ̀rúkọ fámìlì ẹ̀ lè sọ pé kó wá sọ̀rọ̀ àyàngalú. bàtà bàtà lásán bàtà lásán and the funness ni pé àwọn òyìnbó kan táwa sọ pé a dàbí tiwọn we want to be western a dàbí tiwọn some of them ń lu bàtà ń sìn wọ́n tún ń pòwe wọ́n nífà they are doing many things nǹkan tẹ́ ẹ̀ ń gan expect pé wọ́n mọ̀ tẹ́ bá ti rí pé ọmọ kan Yorùbá kan fẹ́ ṣe nǹkan kan báyìí àfi kẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ ní pera yín lẹ́yìn kẹ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ lójú ẹ̀ ẹ́ ọba nìkan lọ́ba ẹlẹ́san á dẹ̀ san fún oníkálukú wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa mo sọ yìí mo dúró náà mo kí gbogbo ẹ̀yin tèmi o mo kí gbogbo ẹ̀yin tẹ bá wa tẹ love and like mo kí gbogbo ẹ̀yin orúkọ yìí mo lè má lè dancing because the stress is much and many things to be done but ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo alápapọ̀ ẹ máa fi wá sọ́kàn ẹ máa fi wá sọ́kàn nọ́mbà tẹ lè pè mí sí zero nine one that is the only studio number we are using zero nine one five nine five three one two one one send message WhatsApp voice notes let us release how things can move ahead and anything tó bá ṣẹlẹ̀ lérí ẹ̀ torí pé ó kù díẹ̀ káàtó jẹ́ ká gbọ́ ká fi tó àwọn ọmọ Yorùbá létí bóyá ó ṣeé ṣe kó dọ́dọ̀ àwọn tí ó tó ní gbà torí ẹni tó bá tó ní gbà lèèyàn máa ń fọ̀rọ̀ ẹ̀ lọ omi ńlá odò ńlá ló máa ń gbẹja ńlá ojú ò ní tiwa ẹ ṣé.